وصحبه ومن والاه وبعد يقول المصنف رحمه الله تعالى في الحديث السابع والثلاثين من كتاب بلوغ المرام وعن عثمان رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم كان يخلل لحيته في الوضوء أخرجه الترمذي وصححه ابن خزيمة ìgbàwọ́rọ̀ yìí ó jẹ́ ìgbàwọ́rọ̀ ẹlẹ́ẹ̀kẹtàdínlógójì olùmọ̀wá àgbà ibn hajar rahimahullahu ta'ala wọn ní ìgbàwọ́rọ̀ yìí náà tún wá láti ọ̀dọ̀ uthman ibn affan ọlọ́run ọba ó ní anabi wa Muhammad ike àti ọlọ́run ọba kó máa bá a. كان يخلل لحيته في الوضوء wọ́n jẹ́ ẹni tó sọ yìí pé wọ́n á máa ya irùngbọ̀n wọn nínú àlùwàlà wọ́n á máa fọwọ́ ya irùngbọ̀n wọn nínú àlùwàlà. أخرجه الترمذي

irun tó ṣe wípé ó wà ní àgbọn èèyàn àti gbogbo ibi tó wà ní ẹ̀bá àgbọn èèyàn irun tó wà ní ìdètí àti èyí tí ó wà ní àgbọn gbogbo ẹ̀ al ni wọ́n ń pè. lánàá ṣe gbàgbé wípé irun gbọ̀n irun yorùbá ni kì í ṣe èdè lárúbáwá irun tí anabi sallallahu alaihi wa alihi wasallam tí wọn sì ní ká dá sí ní ojú wa wọn ní orúkọ tí ń jẹ ní èdè lárúbáwá òun náà ní al irun àgbọn làwọn ń pè yorùbá al-lihya kíá ìjẹ́lédè lárúbáwá. ṣé irun tó bá ti wá wù lágbọ̀n lásán ni là ń pè ní ẹlẹ́ṣíà tàbí tó bá tún wù ń bomi náà tó yàtọ̀ sí àgbọ̀n tẹ̀jẹ̀ ojú. ṣé gbogbo eléyìí ni wọ́n pè ní ẹlẹ́ṣíà lédè lárúbáwá. wọ́n ní Ànábì sallallahu alaihi wa alihi wasallam wọn á máa fi ọwọ́ ya ìrìn àgbọn wọn nínú àlùwàlà eléyìí tọ́ka sí wípé ẹni tí wọ́n fi pa wá láṣẹ nínú àlùwàlà òun náà ni al-isbagh asbigh al-wudu kó kárí. فلا بد في الأعضاء الموصولة من الاستيعاب ọ̀ràn yẹn ló jẹ́ nípa àwọn oríkèé tá a máa fọ̀ nínú àlùwàlá kíka fọ̀kọ̀ kárí yàtọ̀ sí àwọn oríkèé tá a máa fomi pa ìgbà tó ti jẹ́ pé ojú. fífọ̀ ni wọ́n ní ká fọ̀ báwo láti ṣe fọ̀ kárí á fọ̀ kárí pẹ̀lú pé kárí pé gbogbo màgàbíínù lọ́wọ́jù gbogbo ibi tó sàpamọ́ nínú awọ ojú iná àlárìkọ ọ̀wá kan ìgbà tó sì jẹ́ ike irùngbọ̀n kò ní jẹ́ kárí rí ojú lágbọn abi tó ti wò eléyìí ló mú kí ìbéèrè wà nípa pé báwo láti ṣe máa ṣe agbọn abi tí irun ti wò yàn torí àwọn fuqaha èyí tó pọ̀ jù nínú wọn wọ́n sọ wípé irun tó hù lágbọ̀n yẹn ọ̀ràn yẹn ní ká fomi fọ̀ ọ̀ràn yẹn ní kí a fomi fọ̀ lẹ́yìn al-lihya min nítorí pé irun gbọ̀n ó ń bẹ nínú ojú ọlọ́run ti pa wá láti pé ká fọ ojú wa ká bọ ojú wa ńgbà tá a máa ń sálọ la ti ṣe fẹ́ mọ́ láì jẹ́ apá kan nínú wọn sọ pé kìí tún àwọn àyànká fọ irun gbà pàápàá jùlọ nígbà tí irun gbọ̀n bá ti gbọ̀n ta yọ ojú tí irun gbọ̀n bá ti yọ ta yọ ojú kékeré ṣe ọ̀ràn yẹn ni kí afọmifọ ọ̀sọ̀hìn oníkó afọmifọ irun àgbọ̀n wa tùrọ̀ ẹ̀ ló ti wá láti ọ̀dọ̀ imam ahmed rahimahullah kí wọ́n rí ẹnìkan tí ń kírun tó wá fi nǹkan kan fi wé irun gbọ́n rẹ̀ imam ahmed rahimahullah wọ́n apá láti pé an yakshifa an wajhihi kò sí ojú rẹ̀ tó ó túnbọ̀ sí pé irun àgbọn náà nínú ojú. tọ eléyẹn jẹ́ fọ irun àgbà táwọn a máa tún fọwọ́ ya irun àgbà torí fífọ irun àgbà ọ̀tọ̀ fífọwọ́ ya irun àgbà ọ̀tọ̀ ìjà àwọn fọwọ́ ya irun àgbà bí bàbá àní fọwọ́ ya àwọn tí wọ́n pọ̀ nínú àwọn kòkòrò ha wọn wò kó àfọwọ́ ya àmọ́ fọwọ́ ya nígbà tá a máa ń sálọ àlà àmọ́ fọwọ́ ya gẹ́gẹ́ bí hadith Uthman radiyallahu anhu yìí gẹ́gẹ́ bó ti ṣe tọ́ka sí wípé anabi Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wọn a máa fọwọ́ ya irun àgbọ̀n wọn ní ìgbà tí wọ́n máa ń ṣe àlùwàlá. so tọ́ba ní àfọ ọwọ́ ìyá ó túmọ̀ sí wípé à ń fẹ́ kó jẹ́ pé kò sẹ́kù bì kan láì jẹ́ kó omi kàn nínú àyè ibi tí wọ́n ní ká wa. wa huwa insha Allah irun àgbọ̀n wa. kí ti nínú hadith mi wa Muhammad sallallahu wa alayhi wa sallam wọn máa bomi sọ́wọ́ wọn wọn inú àgbọn wọn wọn fi ya ẹwọn àgbọn wọn nú àlùwàlà tọ eléyìí jẹ báwọn ṣùgbọ́n tí a máa wò apá kan nínú àwọn fòkàn ha àwọn sọ wípé á ya irun àgbọn wa tó bá jẹ́ pé irun rẹ̀ ọ̀pọ̀ irun tó ṣe pé à awọ ni irun yẹn ọ̀pọ̀ débi pé à ń ra wọ tó wà lábẹ́ rẹ̀ àmọ́ tó bá ti jẹ́ lẹ́sìyẹ̀tẹ́n kẹ̀sì ìfẹ̀tẹ́n tó bá ti jẹ́ irùngbọ̀n tó púpọ̀ tó sùúrù jọ gan wípé akàn fọ́nù ni àní fi omi yá àní fọmọ ká yá kí ló dé táà fọmọ ká yá táà yá èyí tí ó pọ̀ ní yá èyí tó pọ̀ wọ́n ní pé èyí tí ó pọ̀. فإن البشرة ترى من تحتها à ń rí awọ ojú gbàbẹ́ rẹ̀ à ń rí awọ ojú gbàbẹ́ nǹkan yẹn. فكان الواجب فيه الواجب أبي فكان الواجب فيه الواجبة في حق من لا لحية له ìtọ́jú ọ̀ràn yẹn fún wọn jẹ́ ìtọ́jú ọ̀ràn yẹn fẹ́ni tí ò ní irun gbà wàlàkín wọ́n ní nígbà tá a ti rí irun wọn tí irun ọgbà yẹn pọ̀ tó ṣòro jọ kánà lùwájibù fíhì ghaslu mẹtẹrẹsẹlẹ mìíràn lẹ́yà ọ̀ràn yẹn tó ṣẹ́kù ní kíkà fọ èyí tí ó lọ sísàlẹ̀ nínú ọgbà èsì kíkà fọnù rẹ̀ nítorí pé ọlọ́run ọ̀pọ̀ aláṣẹ ká fọ èyí tó wà lábẹ́ irun àmúníkà fọ ojú wa as-sahih inshallah ètò dọ́gba ọ̀nà ni pé tí ẹ̀ máa ní irun gbà ó kéré ní àbọ̀pọ̀ yọ fọwọ́ yà nítorí pé ó ń bẹ nínú ìdúnṣepá àlè dẹ́ni tó ṣe ní tí wọ́n ṣe lọ́rùn àlè lórí láìsí láti ti mà pé má la yatimul wajibu illa bihi fa huwa wajib níta àní dẹni tó ṣe ọ̀ràn àyàn láì ṣe ọ̀ràn àyàn ní ọ̀jẹ̀ wàlákin tọ́ba jẹ́bẹ̀ ajẹ́ pé ọ̀ràn àyàn ni ká fi ọwọ́ fi ya irun gbà ayé nǹkan ní tẹ́lẹ̀ lẹ́yà kọ̀fíìtà àm kẹtíìtà pé pé ọ̀ràn àyàn wá ní ká fọwọ́ ya irun gbogbo bó bá tilẹ̀ wù kórí eléyàn kúmá ìyàpọ̀ ẹnu wà láàrin àwọn olùmọ̀ pèsè ọ̀ràn yẹn wà ní ká fọwọ́ ya irun gbà torí tó bá jáde tì yé ni kò tọ́ka sí pọ́nrán yẹn ni tó bá jáde tì mí náà ni kò sáde tì tọ́ tọ́ka sí pọ́nrán yẹn ni nítorí pé tó bá tún padà síbi àdé tì yé á rí kí n tó ń sọ ni pé anna nabiyya sallallahu alayhi wa sallam kana yukhallilu lihyatahu fil wudu bí anabi sallallahu alayhi wa sallam ọjẹ ni tó ṣe pé a máa fọ máa ka ya irun gbà rẹ nínú àlùwàlá. a máa fọwọ́ ya irùngbọ̀n rẹ̀ nínú àlọ́ àlà eléyìí túmọ̀ sí pé ọ̀ràn yẹn kò túmọ̀ sí pé ọ̀ràn yẹn kò fọwọ́ ya irùngbọ̀n rẹ̀ tó bá ń sọ pé ọ̀ràn yẹn kò lẹ́rìí mi ìdílé yìí lọ ó tún lọ tún wò dáadáa nítorí pé wọn tó fẹ́rẹ̀ sàlàyé sẹ́tà nàbì قد خرج مخرج القربى ولم يكن بيانا لمجمل في الكتاب أو السنة فقد اختلفوا في حكم ذلك الفعل ìṣẹ́dá nàbì sọ̀rọ̀ àlùsọ̀là ń ṣe tó ṣe wípé kìí ṣe pé fi ń ṣàlàyé àṣẹ kan tó wà náà Qur'an àbáṣẹ kan fánu súnà ìyapọ̀ ẹnu bẹ ṣùgbọ́n tó ṣe ń ṣe pé ẹ̀sìn ni ìyapọ̀ ẹnu bẹ láàrin àwọn olùmọ̀ pé ṣé ọ̀ràn yẹn lápò irú sẹ́bẹ̀ àbí súnà. tòǹtòrí di eléyìí báyìí àti pè lọ́ràn yẹn látàrí irú eléyìí kò tí tó lẹ́rìí láti pè lọ́ràn yẹn ṣùgbọ́n àti pé mẹṣẹ́rọ̀ ọbọ̀ òfin mu ya irun àgbọn wa pẹ̀lú dáàlì sẹ́nìkẹ́ bá ń sàlùwà látó nírùngbọ̀n tí ò ya ṣùgbọ́n tó fọ ìgbọ̀n yẹn tí ní kí ni dájú àlùwàlá rẹ̀ àìgbà ń bẹ lọ́run kọjá pé àlùwàlá yẹn fi kírun. but ẹfi yé wa dájú pípọ̀ da à ń pọ̀ da so ẹni tó wá yà ń ọ̀dájú pálọ̀ àlá rẹ̀ dá so ìyàtọ̀ wà láàrin méjèèjì kí ẹ ti kọ́kọ́ máa yanu pàkà kókó ọmọ adáhùn nípa òfin ọmọ ọkàn máa ti àwọn èèyàn lọ́nà nítorí pé ẹgbàdì fi yẹn kò kò clear lórí so but ó fi hàn á so wàlmẹsùrùcíyẹtù pé nǹkan bófin mu tayọ yẹn nítorí pé bófin mu lè jọ yẹn ntọ́ bófin mu lè jẹ́ màdùbí ntọ́ bófin mu lè jẹ́ a torí di eléyìí láti sọ pé ni pé ká fọwọ́ ya tòlùkẹ́ nìkan sálọ àlá kò fọwọ́ ya irun àgbọ̀n rẹ̀ ìwọ́n sì rí kọ́yẹ kó fọwọ́ ya fa ọyẹ kó fọwọ́ ya kì í sọ̀rọ̀ àyàn ní kí kó fọwọ́ ya tó ìyàtọ̀ ń bẹ láàrin nǹkan méjèèjì. kẹ́yìfà ẹ̀gbẹ́ àwọn ọ̀rọ̀ yìí kan náà ìyàpẹ́ inú tún bẹ láàrin àwọn olùmọ̀ pé sọ fẹsẹ̀ rìn lẹ̀ àbí ò fẹsẹ̀ rìn lẹ̀ wọ́n ní Ibn Khuzaimah ó sọ pé sahih ni al-Imam al-Bukhari níbi kan wọ́n sọ hasan ni ẹlòmíràn pé sahih ni àkúlẹ̀ tòtà má gbà wọlé tá ikú fẹsẹ̀ rìn lẹ̀ tó wọ́n fẹsẹ̀ rìn lẹ̀ kòkò àdéfihàn tó bá ti kọ́ ra yẹn kò fọwọ́ ya irun àgbọ̀n rẹ̀ sẹ́ni kan sọ pé gbogbo tí o bá ti jọ́ra yẹn á jẹ́ pé a nídi láti wò ó àsòkè àwọn ah, gbogbo tí o bá ti jọ́ra yẹn a nídi láti wò ó báwọ̀ á jẹ́ pé nǹkan púpọ̀ lẹ́bàjẹ́ nínú Islam so nítorí pé alimandubu ma'murun bihi kamal wajibu ma'murun bẹ́ẹ̀ pé ká sí gẹ́gẹ́ bá ti pa wá láti ká sọ̀ràn yẹn ṣùgbọ́n àṣẹ tí wọ́n pa wá ike ká ṣe wájib ó lágbára jù tí wọ́n pa wá ká lọ. so nítorí délé yìí tí anabi sallallahu alaihi wasallam ó sáwọn òfin lóríṣiríṣiríṣiríṣi ó lè jẹ́ pé dánàbì ṣe ó túmọ̀ sí pọ́nrán yẹn ní káwọn náà ṣe nǹkan yẹn ó lè jẹ́ pé dánàbì ṣe ó lè túmọ̀ sí pé kẹyìn ó lè jẹ́ kí dáná bí sallallahu alaihi wasallam ṣe ọtọ́kasí pọ̀ tọ́kasí ẹnì kìí sọ̀rọ̀ yẹn kìí sì ṣe súnà ṣe léyìn náà máa ń ṣèwádìí nínú ọ̀kan nínú àwọn àbúwàbò ilmi usul al-fiqh nítorí pé pàtàkì kéèyàn mọ̀ kó tó sọ nípa òfin ọlọ́ torí àwọn sọ pé kéèyàn bá mọ̀ kó mọ̀ ìyá inú rẹ̀ àyàfi níbi tí wọ́n ti yẹ eyín rẹ̀ wò tẹnu bá ń dùn. àwọn mìíràn sì máa mọ wọn ọmọ dáadáa wọn ọmọ dáadáa pé tó ń school tó ń kọ́ láwọn institutions ó yàtọ̀ sẹ́kọ̀ọ́ tó ṣe wípé òdìdí kọ́ kò sì má dáadáa àwọn ọmọ tí ń kẹ́kọ̀ọ́ láwọn higher institutions universities àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ majority wọn ni pé káwọn pa níbikíbi láyé. Like wọ́n fẹ́ pass wọ́n ságbà wí ẹ̀rí yẹn kọ́dà ẹlòmíràn tí wọ́n sọ fún ọ pé insha allah sanabdulu juhdan mubniyan fi talab al-ilmi ba'da ash-shahada pé àwọn gbìyànjú dọ́gba láti wá wá ìmọ̀ lẹ́yìn ìgbà táwọn bá gbà wí ẹ̀rí ash-shahadatu thumma al-ilm àwọn gbà wí ẹ̀rí náà káwọn tó wá mọ̀ mélòó nínú wọn ara yìí àti wá mọ̀ mọ̀ lẹ́yìn ìgbà kàwé nítorí pé báyìí ṣahada ti tabhas anil amal iṣẹ́ ló ti máa wá tí wọ́n tún ti rí sẹ́tán ọ̀rọ̀ wàhálà wọn sanwó oṣù wọn sanwó oṣù sá ṣèbí bẹ́ẹ̀ náà ni gbogbo ọ̀ parí sí tí ò ní mọ kankan wọn kàn máa mọ̀ pé lórí wọn pé màláyà tí mo wájú mi lọ bí gbogbo wájú alámúlò tọ́jú lójú fẹ́ kúnnú máa dà nàtọ́ bá mọ àwọn nǹkan yìí torí rẹ̀ má kullu mustadiratin bayda kìí ṣe gbogbo nǹkan tí a bá rí rogodo náà ni wọ́n ń pè lẹ́yìn wa ma kullu bayda shahma kìí ṣe gbogbo tó bá funfun náà wọ́n ń pè lọ́ra torí ẹ̀ ló ti jẹ́ pé ìmọ̀tẹ̀sìn Islam yìí báyìí èèyàn kò lè ní kó sì dájú àti pẹ́ burúkú lẹ́nu pé ń kọ́ yìí ti pé ìmọ̀ọ́ká kan kọ nóòtù òfò kan láti pass afẹ́dẹ́nu wàláì ó ní ìdíkásíkò yẹn pẹ́ kó sì máa ṣe mọ̀ máa rẹ̀ ta torí ẹ̀ ló ti jókòó àwọn olùmọ̀wá bẹ́ẹ̀ ti ṣe ájì tó pọ̀ tó sí ọdún tí wọ́n ti lọ ṣe hajj tí ìbéèrè tuntun kò ní wá tí ó da gbogbo èèyàn lọ́pọ̀lọ́ ọdún náà olùmọ̀ ńláńlá o. tonti bẹ́ẹ̀ ṣe ṣáájú lọ́dọọdún náà olùmọ̀ ńlá ńlá ti ń mójútó à ń dáhùn ìbéèrè hajj kò sí ọdún tó ń lọ sí hajj kan tí ala ni wọ́n á béèrè béèrè tó ṣe pé bóyá wọn béèrè irú ẹ̀ tí gbogbo nǹkan ti dàrú wọn kálukú lójú sòrò tún padà wá àwọn olùmọ̀ ńlá nù sátúkọ̀ àwọn bùkátà pé kéèyàn ó ní àsìkò púpọ̀ fẹ́ wá mà hmm. nígbà tí a bá sọ pé ànábì sallallahu alaihi wasallam máa ń ṣe bẹ́ẹ̀ ẹnìkan wà tí ó sọ pé nígbà tí ànábì ti ṣe ọ̀ràn yẹn ni àbí bẹ́ẹ̀ kọ́ ni ìpè nítorí pé gbogbo nítorí ànábì ti ṣe khalaq laqad kana lahum fi rasulillahi uswatun hasanah laqad kana lahum fi rasulillahi uswatun hasanah sọ àtúmọ̀ sí pé gbogbo ẹ̀ náà wájibì torí pé ń bẹ nínú dáná bí sọlọ́lá àṣìlá ọ̀sẹ̀ tó ṣe alẹ́ sẹ́rí lè kóòbá ó sì ń bẹ nínú dáná bí sọlọ́lá àṣìlá ṣe alẹ́ sẹ́rí lè bẹ́yà ó sì ń bẹ nínú dáná bí sọlọ́lá àṣìlá ṣe alẹ́ sẹ́rí lè jìbìlà. báwọn àbí tẹ jókòó báwọn àbí tẹ ń jẹun lórí pé bọ́lá ṣe dá ni. ìṣesí bọ́lọ̀ ti dá àyàn lélẹ́yìn wọ́n wá sọ pé gbogbo tó bá ti ṣe ọ̀ràn àyàn náà ni ẹ wà rí táwọn yọ yọ ẹsẹ̀ síra wọn kíkì dáná bí ṣe abọ́dọ̀ ṣe ni ẹnìkan sì ni à bí ti lé ìkọ ilé ìsọ ọ̀ràn àyàn torí àlàyé bàbá àwọn ọ̀fàlàyé mi pé òṣùlù fi kí ògùn abídíà ni fa àwọn àtọ̀kọ́rọ̀ rẹ sọ̀sọ̀ náà bídíà ni torí pé wọ́n ọ̀mọ̀ kankan bídíà ni ló ń sùn sọ lẹ́nu wàhálà yìí a nídìí láti mọ àwọn àmà tó pàtàkì tí ó ràn wá lọ́wọ́ láti mọ nǹkan púpọ̀ kí síbí nìkan gbogbo kíbi láyé irú àwọn àpèjúwe tá a mú àyè máa ń dá wàhálà lẹ̀ nítorí káwọn èèyàn wá mọ̀ fún tó dàpà so èèyàn wá fẹ́ fò ọfẹ́ bẹ́ kọkàn bára rẹ̀ lágbo àwọn olùmọ̀ fẹsẹ̀ náà pé kò lè fèsì tamannaita an tumsi faqihan munadhira biduni ana'in wàlùjùnúnù fúnùn àwọn akà láti dọ́lùmà tó ti pọ́n náà lè fagagbága pẹ̀lú àwọn olùmà yóò fi yóò fi kàn lókun pẹ̀lú wọn wàlákìn láì ṣe wàhálà kankan ẹ̀hàn kó ní ara ni wèrè wèrè lélẹ́yìn wàlẹ́ ìtàkìtàbọ̀ mẹ́lẹ̀ dúnà mẹ́ṣàkàtìn tàhàmẹ́lòhà wàlẹ́ ẹ̀lmù kẹ́fẹ̀yẹ̀kùn èèyàn ò lè lówó láì ṣe wàhálà a sì mọ̀ pé mà ní bàbá owó bó ló ti wá ní mà láì ṣe wàhálà kò lè ṣe é ṣe náà lẹ́sẹ̀ rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn student so wọn ní kankan ó sì gbẹ ó graduate sá even science and technology wọn mọ kankan bẹ wọn sì graduate so wọn fẹ́ ṣe wàhálà gbogbo màláyé èèyàn ò lè ní láti ṣe wàhálà tọ́ba wàhálà lẹ́sẹ̀ mọ̀kúsúdà lè dá àtẹ̀. التعب ليس مقصودا لذاته ولكنه يأتيك يأتيك yéé ṣe pé yàn máa máa máa lọ la wàhálà pípé mùsùlùmí wàhálà ní mà lá so ṣùgbọ́n wàá lọ wà tó bá jẹ́ pé the normal process náà lọ gbà ó ṣe wàhálà náà ìrẹ́ ló ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ náà lọ invest technology technology wọn kankan nítorí pé àwọn fẹ́ ṣe wàhálà ìgbà táwọn ẹlẹgbẹ́ rẹ̀ ń gba nóòtù lẹ́nu olùkọ́ òun kàn jókòó ní wòrán ẹlòmíín kan bọ́ rẹ̀ rẹ̀ sọ̀rọ̀ nígbà àti bá kọ́ tán àfùtù sítáàtì náà àbí tó olùkọ́ náà bá ní àǹdà òtún wà àfùtù sítáàtì ẹ̀ ìyẹn ò lè nímọ̀ wà báyìí ìyẹn ò lè nímọ̀ torí pé nǹkan kọ̀ ọ̀ká fún ó fi pé nǹkan kan iná ló fà á ló fi jẹ́ pé tí èèyàn bá tún jáde tán ẹ̀ẹ́dì kì í ṣèpè tó bá yẹ pé building engineering ni kò ní mọ̀ bẹ̀rẹ̀ lé gbámú tó bá yẹ pé eh, electrical engineering ni kò ní mọ̀ wáyà so so tó bá yẹ káwọn kẹ́míkà nkankan fẹ́ntì ọgbà kókó oṣoògùn kan fóun tí ó wà lọ mọ̀mú kú mu torí kìí sẹ̀bi wọn iná ní túmọ̀ IT IT àbí bẹ́ẹ̀ kọ́ ni tó lọ dára wò tó o ti máa ṣe àbí o ti máa ṣe kó o tún lọ kọ́ sẹ́sì subhanallah eléyìí túmọ̀ sí pé àwa gan fúnra wa mọ̀ pé tàǹjẹ́ pọ̀ àwa gan fúnra wa mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ serious tòtò bá jẹ́ pé mọ̀lá máa ń wá wọn kì í rí ní orí afárá ìsinmi orí afárá wàhálà ni wọ́n ti máa rí ma la yunalu al-ilmu illa ala jisrin min wọn kì í rí ma àti lórí afárá wàhálà nítorí délé gbogbo jẹ́ máa tẹ̀sí láì kí yẹn gbìyànjú kí yẹn sì try láti jẹ́ ipò náà fẹ́ forí paálẹ̀ nínú màyẹn ni pọ̀ kàkà lásán wọn náà fẹ́ forí pa tó dálẹ̀ nínú màyẹn in your own field of discipline kí ló burú kí wọn náà mú síwèé kan wúlò para yìí tí yẹsi pọ̀ kọ́pì tẹlómi wípé àwọn ẹ̀yìn kankan wà tó jẹ́ pé wọ́n rò pé báyìí lọ́ọ́ yẹ kó báyìí lọ́ọ́ yẹ wọ́n tún create nǹkan mìíràn káwọn náà máa ṣe wàhálà fún gbé lọ sí láwọn tí wọ́n wò bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ̀ pé a bàbá yẹn gbárí o sọ àmọ́ kẹ́kọ̀ọ́ gbárí odò sẹ́mi kíkọ̀ dá torí ẹ̀ ni ló ti jẹ́ pé àwa mùsùlùmí challenge ti pọ̀ wọn jù wa láti di bẹ̀rẹ̀ látòrí ẹ̀sìn wa bẹ̀rẹ̀ látòrí ẹ̀sìn wa gbọ́dọ̀ wà màtọ̀pọ̀ so alhamdulillah àdìkọ́ ní kálukú gbìyànjú láti máa ń pa ẹ̀sìn rẹ̀ náà òye tá à ń bá ní ẹja máa apply rẹ̀ ẹja máa apply rẹ̀ ẹja máa apply rẹ̀ yọ ràn wá lọ́wọ́ tó pọ̀. ìgbà tí sàbí wa sọ pé káànà nàbí sallallahu alaihi wasallam yukhallilu lihyata sósèsè kó jẹ́ kó rí i pé fọwọ́ ra rùngbọ̀n ló fọwọ́ yà àbí fọwọ́ yà fọwọ́ yà náà ìwé mu àwọn kan sọ pé àtún lè gba iṣẹ́ ànábì sallallahu alaihi wasallam wọlé tó bá pé sàbí sọ torí sàbí lè jẹ́ kọ́sà ṣiṣẹ́ a sọ pé a lè sílẹ̀kùn lu eléyìí kọ́sà ṣiṣẹ́ òun súnmọ́ ànábì ó sì ra ànábì ó gbédè yòókàlélò kéṣe yamsahu tó bá pé àwọn ayé ìsinmi tí ìwé bá sọ pé yòókàlélò á sọ pé kí ni yòókàlélò mo rò pé yé ìgbésẹ̀ pé láyé ìsìn akílòlò lọ́pọ̀ tí wọ́n máa gbé wẹ́ẹ̀dì síra wọn ẹ̀rí kìí ṣe gbólóhùn tó dọ́gba pẹ̀lú ìtumọ̀ tó fẹ́ mú jáde lọ́mọ rí sọ jáde lọ́pọ̀lọpọ̀ tó ráwọn èèyàn gbédè mà. torí ẹ ó ti sọ̀rọ̀ míì wọ́n máa ń ké a kí ah, lọ gbà lérò pẹ̀lú ní ẹ ẹyin tí mo gbà lérò à ń fi ẹkọ sọ́ọ̀nì. tó àwọn ẹni tó gbá tó gbédè sọ̀rọ̀sọ̀rọ̀ tó dá láhán tó dáńtọ́ làwọn tàbí. tó sọ pé ó rí i pé ń fọwọ́ ra irùngbọ̀n lọ́wọ́ á ní ń ya irùngbọ̀n sẹ́mi àmọ́ lónìí ah, ìwọ lè sọ pé ń fọwọ́ ra irun gbọ̀n wá ní ẹ ṣàpèjúwe fún wa àwọn ah, ohun tí mo gbà lérò ní báyìí pé ah, ṣé wọ́n á ń fọwọ́ ra nù. ló ti jẹ́ pé àwọn sàábì yẹn ó mànà ó mànà ẹni tó kàn gbọ́dọ̀ balẹ̀ sí ni wọ́n wọn kì í purọ́ wọn kò sì sí èdè gbọ́ wọn gbọ́ dáadáa wọn kì í sì ti ẹni tó ṣe pé yóò fẹ́ yóò tún fẹ́ wàá pòsì torí máa rí inú àdìsí púpọ̀ tó jẹ́ kí wọ́n gbọ́rọ̀ wá wọ́n tún ní ọ́ ẹni kó ṣeéṣe kó jẹ́ pé ń ṣe èméjì nípa àtànàbí sọ àmọ́ min diqqatihim wa shiddati amanatihim yóò tún sọ ọ́ bẹ́ẹ̀ bá nàbí sallallahu alaihi wasallam sọ pé man halafa bi ghayri llahi faqad kafar wọ́n gbà wá pé ọ́ ashraka ẹnìkan ló sọ èméjì pé ṣé káfàrà ló sọ ni àbí ashraka ọ̀dà ẹjẹ́ sọ báyìí pé faqad kafara ẹni tó bá fi nǹkan mìíràn yàtọ̀ sọ́nà ó ti sẹ ẹbọ sọlọ ẹ dákun nọ́mbà wo lọ dànù méjèèjì nọ́mbà burúkú méjèèjì tó ń torí ẹ ó ṣe ti kọjá kó kan méjèèjì ló ń gbọ́ bọt méjèèjì sì dá àmọ́ kò sọ pé man halafa bi ghayri llahi faqad kafara aw aslama yàtọ̀ kò sọ pé òun gbọ́ wọn nàbí sọlá sílọ sọpẹ́ tó bá fi nǹkan mi tó yàtọ̀ sọlọ búra ó ti di kèfèrí àbó di mùsùlùmí á kí ẹ ti sàábé ní ọ̀sán yìí nítorí pé táwọn bá gbọ́ wọn á try láti sọ ẹ ẹ ok awo àṣíraka ṣé kò ṣeéṣe kọjá pé bẹ́ẹ̀ náà ṣẹlẹ̀ náà tó wá ní kí nígbà táwọn sábẹ́ gba àwọn àyà mi wà kọjá pé wọ́n gbé gbólóhùn gbólóhùn kàlà kí ló ń náà fà nítorí pé alukur'an máa ń kó ló ń bẹ tawatur alukur'an ò lè dá alukur'an àfi kí ọ̀gọ̀rọ̀ èèyàn gbà wá gbogbo ibo lẹ́sẹ̀ gbọ́ wa ulaika humul kafirun ẹnì kó ní sọ pé wàhùn láìka òun mushrikun bí gbogbo àti gbọ́nu ṣe ìgbà náà ni ọjà al-Qur'an àmọ́ àdìsí anábì sallallahu alaihi wasallam òhun tajuzu riwayatuhu bil ma'na alìgbà àdìsí wa pẹ̀lú tùmọ̀ rẹ̀ torí rẹ̀ ni wọ́n ti máa sọ fún yín ikú àdìsí yìí báyìí mutawatirun lafzan omi sì lè jẹ́ mutawatirun ma'nan omi sì lè jẹ́ mutawatirun lafzan wa ma'na pé èèyàn tó gbà wá ti pọ̀ jù ó sì ṣòro kápẹ́ irú wọn lè péjọ parọ́ mọ́ nàbí sallallahu alaihi wasallam ṣùgbọ́n gbólóhùn ọ̀jọ́ra wọn ìtumọ̀ dá sì gbà wájọ́ kan náà eléyìí ni wọ́n pè mutawatirun ma'na àmọ́ tó bá yẹ gbólóhùn kan náà ni gbogbo wọn gbà wá a sọ pé mutawatirun lafzan tó títúmọ̀ wọn bá tún papọ̀ gbólóhùn wọn tún papọ̀ làfọ́n wọn máa rẹ̀ torí di ilé ilé ìjẹun ṣiṣẹ́ jẹ́ mẹ́rin torí ẹ̀ ẹnìkan ọ̀gbọ́dọ̀ wá àwọn akọ amọ̀sán pé ẹ ó ṣiṣẹ́ pẹ́ẹ́lẹ́ pé sàábì àà ẹ̀ tilẹ̀kùn rẹ̀ kíákíá lẹ́gbàá lẹ́nu kí ẹ ti pẹ́ lù ó èèyàn ní lù yàn kó gba lẹ́nu kó gbọ́rọ̀ njẹ́ kan sọ fún ni pé ọ̀kẹ́ ọ̀kẹ́ ọ̀sọ́ sápò ara ẹ̀ ni tó yé wa pé ó ṣiṣẹ́ pé sàábì ọ̀tọ̀ ní ọ̀sọ́ sápò ara ẹ̀ sì lẹ́kọ̀ọ́ torí ọ̀rọ̀ ta là ń sọ sàábì ẹ̀ náà kún kí ni níta lè fún ẹni tó kéré jù nímọ̀ nínú àwọn sàhábà lóye àwọn páálí táwọn gbà lónìí tí ó fi jẹ́ pa apanlé pírọfẹ́sọ Abu Huraira ah bí ìgbà tó pe láláì màkàn Abu Huraira wàláhì torí pírọfẹ́sọ túmọ̀ sí mọ̀ náà ọkàn túmọ̀ sí kọ́ gba páálí. wọ́n kọ àwọn ìwé kéékèèké kan thirty page twenty page fifteen pages àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ o sì publish ẹ̀ fa wọ́n sì fi yẹ wọ́n fọ́n paálí pro and then what máa ń dàkẹ́sẹ̀ láì ní kankan yóò sì máa gbé mókè kpóhùn gẹ́gẹ́ bí pro kò sì ní kankan àbúrò rẹ̀ rà kọ́ aa ìmà ìmà àwọn akẹ́ pòfẹ́sọ̀ àbúrò rẹ̀ rà aa àti èèyàn lẹ́kọ̀ọ́ nù wọn á gba àbúrò rà lálẹ́ màkàn sòtẹ́ yẹn máa mọ̀ bẹ́ẹ̀ á túnbọ̀ gbìyànjú láyé yìí sọ́yà ló jẹ́ pé ẹni tó wá ti wá gba dìgírì tí wọ́n á sáyà báyìí ládùúgbò wọn kí ni akékèké ni kí ni olódó burúkú kí lọ jẹ́ àmọ́ torí kò ti wo gbogbo àdúgbò wọn gbẹ́ni kankan lọ sùúrì <laughs> so gbogbo eléyẹn ló jẹ́ kí wọ́n ṣe rí ba fọ́lọ́ yóò ti kí wọn tẹríba fọlọ torí gbogbo àwọn kẹta fẹ àti ìfẹ kò jámà kankan kò sí dágbé lọ ẹnì kan ò ní kúkú sí máa nù sàárè àbí ikọ́ tún jẹ́ dànù sòṣùgbọ́n tó bá àti ìtọ́ ọmọ tó sin lọ́n tó lò ìní òwúlò fún ọ tontorí délé àwọn sàábì yẹn ẹnìkan ẹ̀ gbọ́dọ̀ gbá láyè kọ́ wá pé abó ti sọ ó ti ṣe kò ṣe é ṣe tó gbọ́ náà lọ sọ tó gbọ́ náà lọ sọ. sábà tẹ̀síwájú ní hadithi. الثامن والثلاثون olùmọ̀wá àgbà alḥafiz ibn hajar wọ́n tún gba ìgbà wọ́ọ̀rọ̀ yìí wá láti ọ̀dọ̀ abdullahi ibn zayd àpè ní abdullahi ibn zaydin ibn asimi alọ́yàtọ̀ sí abdullahi ibn zaydin ibn abdirọ̀bì eléyìí ibn asimi òun lẹni dáhùn gbogbo rẹ̀ títí tá a fi parí kìtàbù fọ́hárà ṣùgbọ́n ibùnà abdi rabbihi á bẹ̀rẹ̀ sí ní gbókọ rẹ̀ nígbà tá a bá wọ kìtàbù adhan àbí kìtàbù sọ́lẹ̀ bàbù adhan níbi tí wọ́n ti sọ̀rọ̀ ọ̀run níbi tí wọ́n ti sàlàyé ìrun pípé ìgbà náà la máa gbọ́ ẹ̀rí kó kọ ohun àti bàbá rẹ̀ ó kọ àwọn méjèèjì dọ́gba ó kọ bàbá bàbá ńlọ yàtọ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé náà gbọ́dọ̀ ó yẹ ká máa jẹ́ kó mẹ́ta wọn fi mà wá. ní pé Abdullahi ọmọ zayd ọmọ aw eléyìí abdullah ọmọ zayd ọmọ abdi rabbi torí tó bá jẹ bẹ́ẹ̀ ẹ rí i pé kò ní í sínú kọ́ ọmọ lúpọ̀ jẹnara àmọ́ mọ́tà là ń sọ ń parí gan tó tó bá sọ yẹn mukhtar ni ah, mukhtar wo mukhtar pọ̀ àbí òye mukhtar ọmọ bello ok mukhtar ọmọ bello ma tó mẹ́ta ń kíláàsì yẹn fa ọgbẹ Mukhtar ọmọ Bello ara ẹdẹ. so sẹ́mi pé ẹ ti differentiate ẹ̀ pẹ̀lú Mukhtar ọmọ Bello ọmọ Èkó so eléyẹn yóò mọ fún aláǹfààní lókè àwọn mùsùlùmí ló mójútó rò nǹkan bẹ́ẹ̀ àwọn mùsùlùmí ló mójútó rò nǹkan bẹ́ẹ̀ torí pé kò sẹ́ni tó wù kí wọ́n pòun ṣe ní tí ò ṣe especially tó bá jẹ́ ní tí ọ̀dà ẹlòmíì ò sì ní dúró wádìí tí ó fi bà méjì rẹ̀ jẹ́ wọ́n lè ní mọ̀kítàrọ̀ ọmọ bélú ló parọ́ yẹn ṣe mọ̀ kí mọ̀kítàrọ̀ ọmọ bélú sì pọ̀ lápèjúwe so ibi tí wọ́n ti wá kọjá lọ bá pàdé ọ̀kan ni wọ́n bá pa dúró ìwọ wọn sì parọ́ mọ́ o tún máa mọ tún fàyà gbá subhanallah ọjọ́ kù tiẹ̀ sì ti pé gbàtí wọ́n fàyà gbá lọ́ba ṣubú lọ́ba wó ṣubú kí ló dé ah, <laughs> ìmọ̀ pé ó kú irọ́ tí wọ́n lọ pamọ́ mi náà nìkẹ́ irọ́ ò lọ pamọ́ pọ̀sọ̀ báyìí bá kéé sùn Mukhtar máa gbẹ́lu ara ẹ̀dẹ̀ ló parọ́ tètè kó o sẹ́mi pé ìyẹn ò ti lẹ́ẹ̀kan náà torí ẹ̀ ló ti jẹ́ pé subhanallah bá Islam wa aláfẹ́ nù gbèsè ayé rẹ̀ nǹkan àlàáfíà ọjọba nù gbèsè ayé rẹ torí di eléyìí káwa náà ṣàgbára bẹ́ẹ̀ wa kí ló wa oṣù tó burú mẹ́ ẹ má wàá bínú o ẹlòmíràn pé òun kàn fẹ́ kí wọ́n mọ̀ òun pẹ̀lú orúkọ òun nìkan ni sọ pé ṣé àwọn bàbá wa ò dún pè ní ó kọ wọn ọ̀dà ni ó kọ wọn náà kúkú dàfa kò sí tó burú ní ó kọ wọn torí pé àwọn tàbí tẹ̀ ní tàǹtí ń pò ó kọ wọn bọ̀ Uthman ibn kilape Affan lẹ́yìn náà Umar ibn kilape Al-Khattab Ali ọmọ tá a la pè é Abi Talib gbogbo àwọn bàbá yìí ṣé mùsùlùmí ni wọ́n ní ní ṣe mùsùlùmí Uthman ibn Affan Affan àmọ́ mùsùlùmí alxapọ́bù àmọ́ mùsùlùmí ẹ̀ tara tún pè naam abutọ́lì àmọ́ mùsùlùmí kẹfẹ́rí ló kú sí. àwọn abijọ́ kan gbọ́ orí nùtà bí ẹnìkan náà àwọn sábẹ́ yẹn kórira kún fúnpọ̀ bàbá òun pé òun torí pé bàbá òun bàjẹ́ kẹfẹ́rí torí pé ọba àkún kẹfẹ́rí torí pé wọ́n ti mà látàrí olùkọ́ máa ná ni wọ́n àgbọ̀rí pípẹ́ sábẹ́ kan kórira kún fún bàbá òun torí pé òkún kẹfẹ́rí kí wọ́n á ló dé táwa làwọn adá ni àbáwọn sábì ẹlòmíní sí bàbá rẹ òjò níjẹ ọlọ́run sì fi wá sí kóńgé ọgbà islam orúkọ rẹ jẹ abdullah so Abdullah ọmọ kínní ọmọ òjò bàbá rẹ kọ rẹ gbọ́dọ̀ yí padà so gbogbo yẹn wá ní òkè introduction la fẹ́ fi bẹ̀rẹ̀ eléyìí dákọ̀ rẹ lukman sheikh eléyìí. ẹ eléyìí wọ́n wá rẹ Abdullahi ẹ dákun ẹ kọ́ntínú ó kọ ẹ pọ́ lórí ni pọ́ lórí báwo Abdullahi ọmọ òjò náà nítorí pé alihamudulilayi láti inú kòkò dúdú yẹn lẹ́kọ́ funfun tẹ́ ti jáde abuka wa in kafira ka muslim walhamdulilayi. tí bàbá rẹ bá jẹ́ kèfèrí mùsùlùmí ni wọ́n wọ́pọ̀ oríire tó rí lẹ́yìn gan nínú ẹ̀ẹ́tìrọ́ọ̀f bí ní àmẹ́tìláì nínú pé èèyàn ń gbà irú dẹ̀ra tọ́lọ̀ ṣe fún yàn fún àmà bí ní àmẹ́tìrọ́ọ̀f bíkà fàhẹ́dẹ̀ bàbá tiẹ̀ kèfèrí ni ṣùgbọ́n wọ mùsùlùmí ni alhamdulillah kò sí nǹkan kan ti ju ń bẹ̀ jẹ́ mọ́ ẹlòmíì àti rí ẹni tó gba Islam tí wọ́n á mọ̀ bàbá rẹ̀ ti kún kèfèrí o àbí ó wá ṣéǹjì ẹ̀ sí nǹkan mi yóò wá pé Abdullah ibn Yaqub tó bá tiẹ̀ jẹ́ pé Jacob ni bàbá rẹ̀ ń jẹ́ sẹ́mi kó tó sàn torí Jacob Yaqub làwọn Jacob tó tó wá pé Abdullah ọmọ Yaqub bi ma'ana Jacob àmọ́ àbúrò pé Yaqub bí kọ́síńdọ́sán bí bàbá àwọn àwọn ọmọ tí ń jẹ́ yàkó jacob ni wọ́n pè é pé abdullahi jacob eléyìí ìdùnnú ni ìfọpẹ́hàn sọ́lọ́ ni kó sì wọ́n mùsùlùmí yàrá ti kọ́ lọ yíyó kọ́ padà kọ́ máa tán ara rẹ jẹ alahuma àfi tí bàbá rẹ bá gba islam alhamdulilayi tí bàbá rẹ bá sọra rẹ ló kọ́ mi tí o sọ pé abdullahi ọmọ jacob formerly ah, ah yes abdullahi ọmọ yaqub formerly known as abdullahi jacob tuntun tó lé mẹ́rin torí de eléyìí ẹja jẹ́ kó ọmọ àpèlè àwọn orúkọ wa orúkọ bàbá wa orúkọ bàbá bàbá wa torí ó dájú pé kìí ṣe kó jìjì la kàn jábọ́ bàbá kan ló bí wa bàbá kan ló bí bàbá bàbá kan ló tún bí lóyún bàbá kan ló tún bí lóyún títí dọ́dọ̀ bàbá wa nàbì ádámù alayhi salam ẹlòmíì sì wà tó ti gbó kọ tí ń jẹ́ kò sókọ bàbá rẹ̀ ń bẹ̀ Abdullah ọ̀dẹ́rìndé Akínwándé talọ̀dẹ́rìndé òun náà talakínwándé òun náà sọ́dọ̀ abẹ́ bàbá òbí eléyìí nù ó kọ bàbá òsè pé wọ́n pọ̀ ọ̀pọ̀lọpọ̀ pẹ́tẹ́mọ̀ gbọ́ kò sókọ bàbá kankan mẹ́ bàbá wa lè fìyàn títí kéèyàn má fi ó kọ fún kọ tèèyàn sọ́dà bí kọ̀dà o torí de eléyìí báyìí bá a ti máa ṣe nù ẹ dákun ẹ máa kíyèsí o gbogbo kọ tàbí tà ń pè tálẹ́ gbọ́ fún kọ́kọ́ kó kọ bàbá rẹ̀. sọ́wọ́n ni anzayidi bin anzayidi abdillah anzayidi abdillah wíwá tọ́dọ̀ zayid abdullah sọ́ọ̀nìm náà sọ́ọ̀nìm báwo àti òyìnbó nù kẹfẹ́rí kì sàṣà islam mo rò pé ó yé wa kò mí nìgbé tó máa fún ọ ní pépà tó fi kó fíìlì sọ́ọ̀nì mi kọ́ kọ́kọ́ kọ́kọ́ ọmọ kọ́ ọ àmọ́ gbà tí wọ́n máa ń bí ọ léèrè ó kọ rẹ̀ kí sọ kọ bàbá rẹ̀ lọ́ọ̀ kọjá o ṣe àpé torí kọ́ ọmọ ọba àdáhà ló ti ló kọ tiẹ̀ ìgbà tó bá ti dá kọ tiẹ̀ wọ́n fi tọ̀ wọ́n wá wọ́n lè bú ọ pé ẹ̀rì ẹ̀rì ẹ̀rì zéèdù zéèdù ẹlẹ́nu gbangbangbangban ó ti lè jẹ́ kó kọ bàbá rẹ̀ lọ sọ lákòókò ọba ah, bàbá rẹ̀ wá lọ́sẹ̀ <laughs> so nítorí délé ó kọ rẹ̀ lọ́kọ̀ọ̀kọ̀ máa sọ. So. lẹ́yìn náà tí máa kíyèsí nígbà tó kó obìnrin bá wá kẹ́ ẹ máa kíyèsí báyà wọ́n pe ẹ̀mí kínní kan àbí òye wa pé ìyàwó kínní kan mrs kínní kan báyà mísì kínní kan mísìsì kínní kan gbogbo ẹ obìnrin náà ló kọ wọn mísìsì mísì kò sí ọlọ́run àwọn tí wọ́n kọ́ àti ti bàbá wọn náà ó kọ́ àti ti bàbá. àwọn náà ni wọ́n tún máa sáré ilé yẹn náà kẹ́kọ̀ọ́ tó wá wọlé ọkọ tàbí ọkọ tó wá chẹ́ǹdì kíá tó wá di pé àdírẹ́sì rẹ di kíní kan sọ kọ́kọ́ nítorí pé ní ti lọ́kọ̀ nígbà náà wọn kọ́ bàbá bá chẹ́ǹdì bàbá yìí chẹ́ǹdì torí pé kò sí téèyàn lè dà láyé bàbá yẹn náà ni wọ́n ṣé jíjẹ gómìnà ti kí bàbá ọmọ yẹn jẹ àgbẹ̀ mọ́ so àgbẹ̀ náà àfi tó bá change iṣẹ́ fún bàbá ni so eléyìí túmọ̀ sí wípé orúkọ bàbá wọ̀ gbọ́dọ̀ yí padà torí pé alọ́lé ọkọ àbí kinní kan kò gbọ́dọ̀ yí padà táwọn amúkọ tá bírákẹ́tì orúkọ bàbá sáàrin àtúgbé ti ọkọ sí parí pé àwọn islamize kò sí islamization kankan bẹ̀ kó kọ bàbá rẹ̀ náà lọ́mọ jẹ́ láéláé. tẹ́lá tó ti má rí o ti má rí o kọ̀ọ̀kọ̀ ní sálẹ̀ tó lẹ́yìn tó ti jẹ́ ń bẹ́ wọn. tó ọwọ́ láti ọ̀dọ̀ abdullahi ibn zayi ẹnna nàbí yẹ zayd radiyallahu anhu qal inna nabiyya sallallahu alayhi wa sallam utiya bi thuluthayi muddin faja'ala yadluku rira'ihi akhrajahu ahmad wa ọgbọn ibn khuzaimah. wọ́n ní wọ́n gba àdìsí wa ikú anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n gbé ìdá méjì mẹ́ta omi múdù kan wá fún anabi sallallahu alayhi wa sallam kò pé múdù kan tán two over three wọ́n gbé wá fún anabi sallallahu alayhi wa sallam anabi fi sàlùwàlà àdìsí yìí ń tọ́ka sí bó ti ṣe jẹ́ ọ̀ràn àyàn wípé kí á jẹ́ kí omi dá máa lò fáluwà lọ́mọ ń bà ká má sì máa lo omi lòkulò nígbà tá a máa ń sálùwà lọ. àdéhìsì yìí ló wá tó kásẹ̀ tó kéré jù nínú omi tá a nàbí lò fáluwà láàrin. sallallahu

àwọn omi tí wọ́n fi ń wẹ̀ nù àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ níbo làwa wà lónìí ẹ kọ́kọ́ lọ pọn mi bọ́kẹ́tì bíi mẹ́ta bí ìgbà tó ṣe pé gbogbo ilé lẹ fẹ́ wẹ̀ wọ́n ní mood wọ́n tún wá sọ pé ah, ah, èyí tí wọ́n lò lọ́sẹ̀ yìí nínú hadith abdullahi bin zayd kò tún tó mood tán ìdá méjì mẹ́ta ẹ̀kún wọn méjèèjì anabi tún fi sàlùwàlà sallallahu alaihi wa sallam a sì máa sàlùwàlà lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta kọ́fọ́ bí tó yẹ kọ́fọ́ lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta a sì máa séngbà mí lẹ́ẹ̀mejì méjì a sì máa séngbà mí lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ọ̀dájú pé ẹ̀kúnwọ́ méjèèjì kò tú ẹlòmíì fọwọ́ méjèèjì fa kámẹ́sẹ̀ sọ yíyọnu kámẹ́sẹ̀ sọ pínpín mú wala hawla wala quwwata illa billah. àyà àmọ́ sómi lòbí àní tá a bá wà níbi tómi ti pọ̀ àgbọ́dọ̀ sómi lò ká tó pé ẹ wo mi àgbẹ̀ kan tá à ń rọ ọba lu àlá múdù mélòó ni wọ́n wà mí yọ̀ọ̀fẹ́ sómi jọ. tí ọ̀pọ̀lọpọ̀ bá ki omi àgé kan mọ́lẹ̀ omi ó ti fẹ́ tán kó tó fẹsẹ̀ àbẹ́yìn òrẹ́ ni tó ń lomi àgé kan tó kún tó débi pé ọ̀fẹsẹ̀ tó tún ní ẹ̀dá kan ẹ̀ bá ń bomi kùn tí èsì ṣe kó tóbi jù bẹ́ẹ̀ náà lọ èèyàn tí ó jù róńdó lọ ti ń lomi lòkulò ẹ rí i pé ọwọ́ táwa fi ń lomi láàyè ọ̀pọ̀ dé àtúnṣe omi tí wọ́n fi ń wẹ̀ téèyàn méjì mẹ́ta ó fi wẹ̀ lèyìn tó yàn ká sálọ àlàmà lónìí torí ẹ lẹnìkan wá wá sọ́dọ̀ Jábìrì bin Abdillah radiyallahu anhu ó ní ẹ sàlàyé fún ẹrú omi dáná bí sallallahu alaihi wasallam máa fi sálọ àlà wọn ni kàn ẹsẹ wọn gbọ òbí mọ wọn yàrá tẹsílú lọ sọà wọn ni kò lè tó èmi ah, wọn ni laqad kana yakfi man huwa afdalu minka wa awfaru sha'ran irú rẹ̀ máa tó ẹni tó lọ́lá ju ọ̀lọ́ ní anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam jọ dọ wa bi kama sómi lò wọn náà wo ọ̀rẹ́ rẹ̀ nígbà tó gbómi àgé kan sí lọ́wọ́ wẹ jánaba ọ̀pọ̀lọpọ̀ ọmọ afirẹrin ni omi àgé kan ó ń tan rẹ̀ jẹ kíkò kó gbé bá bá kó pami kó tó <laughs> omi àgé kan kan pọ̀ torí pé ẹ̀rí ẹ̀kún wọn mẹ́rin ẹ̀kún wọn báyìí mẹ́rin abẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ sẹ́fẹ̀ dáná àgé kò ní jùdàjì àgé lọ wọ́n dán òwò ọba délé àgé kékeré kìí sàgé ńlá tí wọ́n bá bu ẹ̀kún wọn mẹ́rin báyìí wọ́n máa yọ ọbẹ̀ tún yọ ọbẹ̀ tún yọ ọbẹ̀ tún yọ ọbẹ̀ kọ́ wá wo bí tí ó dé dédé ní anabi sallallahu alaihi wasallam máa fi wẹ̀ kò sì sẹ́ni tó mára tó anabi sallallahu alaihi wasallam dábàá pé wọ́n kàn fi ń para ni èyí bíi vaseline torí de eléyìí eléyìí á fi hàn wá ká ṣọ́ra fún ìlòkulò omi ká ṣọ́ra fún ìlòkulò omi tọ́lọ̀ bá ní kí wo ní opportunity láti wà níbi tó ti máa bomi àlùwàlá fáwọn èèyàn gbà wọn bá péjọ fáwọn fẹ́ sálùwàlá lápèjúwe so ọkàn wa máa bo kọ́pù kọ̀ọ̀kan fún kálukú ni ah omi sí bàbá yìí pé ah ó wò pé kò tóbi jù ẹni náà tóbi jù pé ah kọ́pù kan gbọ́dọ̀ fẹ́ kọ́pù so ó jẹ fún ọmọ kọ́ńpa súnà. lẹ́yìn náà wo omi tó wà ní sájẹ́tì pure water yẹn ọ wà normal níwọ̀nba ebi ni ẹ̀ríkẹ́ tó wà nínú ọ̀rá tẹ́ ẹ ti wo títí five naira tẹ́ ẹ fi rà á yóò tó sálọ àlà. àmọ́ tó bá yẹ kẹ́ ẹ bùtí màá gé ni kò lè tó. sọ̀rọ̀ ẹ̀rí tẹ́ ẹ bá tíra ẹ̀ ẹ̀rí pé bẹ́ẹ̀ nìgbésí ayé wa rí jẹ́ à five naira màá rí pé tó sálọ àlà náà. subhanallah torí di eléyìí báyìí anabi sallallahu alayhi wa alihi wa sallam wọn máa sọ omi lò ẹlòmíì lè pe no the the reason is that inú sahara làwọn ń gbé náà kò sómi à alẹ́ ọ̀gbọ́dọ̀ lòlòkulò tìrìbá anabi sallallahu alayhi wa sallam wọn ni àwọn kan bọ̀ nínú ìjọ àwọn ya'taduna fi du'a'i wa tahara tí wọ́n máa ta ẹnu àlà nínú àdúrà wọ́n sì máa ta ẹnu àlà nínú mara nínú táyà ẹnu àlánú mara nípa ọmọ lomi lòkulò ẹ̀yẹn gbogbo àrò ti máa tààyàn sẹ́nìkan bá wà ń balùwẹ̀ tí ń dá mi paa ó tún dá paa ó tún kékeré ni síbò lọ pọn ni ọ̀dà tó bá sànù ara rẹ̀ pípa tó pọn nǹkan tí ò tó wàhálà àjàjà tó bá ti kó mi pọ́ǹpù ni tó bá sí táwà tó tó forí bẹ́ẹ̀ tó ṣe ẹ̀yin rọra lọ tí omi nu lọ́jọ́ ọmọ sí pé pé yóò ti wẹ̀ tán ó sì ti da mi dúrọ́ọ̀mù kan nù subhanallah tó ká sọ̀rọ̀ fún lòkulò tó bá ti pé àwọn mùsùlùmí bá tẹ̀ lófin tó wá nínú ẹ̀sìn wa nípa bá ti máa lo omi wàláì omi ò ní jẹ wá iye omi ò ní jẹ wá ẹ wo nísìnyí lójoojúmọ́ táwọn yẹn bá ti jí wọn á kó bá wà fún ẹlòmífẹ́ lè gbé dúrọ́ọ̀mù wọn lọ máa wá omi ká wàlá ìyẹn máa wò ń gbà mí pé ah, bóòlù àwọn eléyìí ti pọ̀ tó lé wọn torí sábà pọn báàfù alákọ̀ọ́kọ́ wọ́n tún lọ pọn báàfù kejì wọ́n tún pọn báàfù kẹta wọ́n tún pọn báàfù kẹrin àlá tó bá tún bí ọ̀lẹ́ wọ́n tún kó o máa kí ni wọ́n fomi ṣe náà rí dojúmọ́ ayé a'udhu billah tó létí sí pé tẹ bá mú mi lò ẹ wẹ̀ ẹ dáná ẹ tún fọṣọ báàfù ká tó tó tó gbàtí sáyé wàhálà la wá ayé máa pọn mi lójoojúmọ́ tí wọ́n fi lura wọ́n di kàga tó gbogbo nǹkan tí yẹn bá ti fi ètò sí yóò mọ bí ó ṣe já sí tó nítorí tí èèyàn bá kó mi máa lò omi tó àánú kàga gan ẹ ní ti kọ́kọ́ àǹtorí pé pọ́npọ́npọ́npọ́n ọgbẹ́ tàbí tó bá ti gbẹ ẹni tó kọ́kọ́ pọ́n làwọn tí ò rí pọ́n ọgbàjà ìgbẹ́yìn lẹ̀ já rí pọ́n tó náà sì nídìí lọ́pọ́n tó ń gbà tó ní pé ó ń lòkù ló ń kálukú alhamdulillah tó nítorí di ilé ká máa sọ omi lò. tí ìyẹn bá wá sọ pé ẹ ọwọ́ omi tó ń lò ní tó fà á ní pé ànábì sallallahu alaihi wasallam kì í fi ọwọ́ fi gbó ara wọn dáadáa iná fà á ni wọ́n fi ń lo ọwọ́ omi tí ń lò ẹ̀ẹ́rì tàbí wọ́n tún yanjú eléyìí wọ́n ní fẹ́ jẹ́ àlẹ́ yẹ́dọ̀ lóko rírọ̀ àì ànábì sallallahu alaihi wasallam wọ́n fi omi ìdá méjì mẹ́ta ẹ̀fún wọn méjèèjì wọ́n fi sàlùwàlá wọ́n wá ń gbó ọwọ́ wọn wọ́n ń gbó wọ́n ń gbó ètò túmọ̀ sí wípé gbígbó ọwọ́ okùn tẹ́ má sì gbó ọwọ́ wọ́n gbó ẹsẹ̀ tẹ́ má gbó ọwọ́ gbó ẹsẹ̀ ọ̀dọ̀ àti wọ́n ti gbójú. so eléyìí fi hàn wá pé kìí ṣe àlùwàlá pa àdámi sára lásán ṣùgbọ́n fífọwọ́ gbó tún kùn. eléyìí ni ẹ̀rí àwọn màlìkìyà táwọn fi sọ wípé àtẹlùkù wajibun min wajibatil wudu fariidatun min faraidil wudu. àwọn ti sọ pé ká fọwọ́ gbó ọ̀kan ni nínú àwọn ọ̀ràn yẹn àlùwàlà àwọn olùmọ̀ yóò kù ti sọ pé kì í sọ ọ̀ràn yẹn nítorí pé tọ́lọ̀ ọba sọ ní يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين والسبت لهم أبا النبي صلى الله عليه وسلم يقول أبدلوا أما أبو àbí òye wa tó ń gbà tó ti sí ajẹ́ pé kì í sọ àràn yìí iná ìlà ti sọ pé tó o bá dami ara tó kárí gbogbo ara rẹ o ti wẹ̀ tó o bá dami sí gbogbo oríkèé àlùwàlá tó kárí gbogbo ẹ̀ láì fọwọ́ gbó o ti sàlùwàlá nítorí pé àtẹni tó fọwọ́ gbó àtẹni tó fọwọ́ gbó tómi bá ti kárí gbogbo ibi tá a fẹ́ kó mi ọ kárí wọ́n pọ̀ sàlùwàlá ọwẹ́ sòṣùgbọ́n tá a bá wà dé sí i àríkè sàbẹ̀ ni ànábì sallallahu alaihi wasallam fọwọ́ gbó apá àwọn eléyìí túmọ̀ sí wípé ẹ fífọwọ́ gboríkì gan màrúfùn níta àmàní nínú ṣẹ̀ríà wàdẹ́lẹ̀ hadithu alẹ́mẹ̀ṣọ̀rọ̀ ìyẹ́tẹ̀lẹ̀ hadithi yìí náà tún tọ́ka sí pé ntọ́ bófin mu làákín tó tọ́ka sí pé sọ́ra yẹn àbí sọ́ra yẹn kò tọ́ka sọ́ra yẹn ó tọ́ka sí pé ànábì máa ṣe bẹ́ẹ̀ fa akọ́lùmọ́ ayọ̀kọ́lù fìdá ní ká náà hùsùn náà nítorí kéré jù tá a lè sọ ń bẹ̀ ni pé súnà ni kò fọwọ́ gbó tó bá wọn fọwọ́ gbó kì rẹ nínú àlùwàlá pẹ̀lú ẹ̀mí kó ń tẹ̀lé tá nàbí sallallahu alaihi wasallam wà gbalada yìí sàmọ́ ọ̀ fọwọ́ gbó kì rẹ ọ̀ lálùwàlá àti burhanakum mẹ́rin wa ẹni tó bá pè lọ́rùn ẹ̀ kọ́ mẹ́rin wa àmọ́ hadithi yìí dalla ala mashru'iyyati dalk wa al-fardiyyatu. قدر زائد على المشروعية so kásọ pé mashru'iyya ni ọbọ òfin kọwá pọ́nrán àyàn ni o ti fi kún un nítorí pé mashru'iyya fẹ̀ ju pọ́jọ́ ra àyàn lọ tòtò bá specify rẹ̀ pé ọtọ́ka sọ́ra àyàn nìkan ó túmọ̀ sí pé o ti takhsisu ma laysa bi mukhassasin o ti sọ di special nítorí specialize eléyìí ó fi hàn wá pé káfọwọ́ gborí kí wa nù alọ àlà ọ̀dà ọ̀dà púpọ̀ pàápàá jùlọ onífìyàn lọ́kàn balẹ̀ jù nítorí kẹ́ ẹ̀ mọ̀ pé tó ń ti bá ń fọwọ́ gborí kí mi jẹ̀mọ́ wàhálà ó ṣeéṣe kó o fi ibìkan lẹ̀ bí ẹsẹ̀ ọfọwọ́ gbó ọfọwọ́ sí gbogbo ẹ̀ ó ṣeéṣe kíbi kan sẹ́kù látẹlẹsẹ̀ rẹ ó ṣeéṣe kíbi kan sẹ́kù lẹ́gbẹ̀ẹsẹ̀ rẹ tó sì fi lọ kírun tó ọ̀mà báwo wá ni tó o bá fọwọ́ gbó. ẹ̀kọ́ àwọn àlùwàlá eléyìí Allahu musta'an. kódà kó ti pé yẹn kí ẹsẹ̀ bọ́ nu omi lọ́yọ́ omi lè má dé bòmí. tó di eléyìí eléyìí àfihàn wá gẹ́gẹ́ bí náà bó ti ṣe sí wípé ẹ má omi ẹ sì má ẹni tó ṣe wípé fi ọwọ́ gboríkì rẹ̀ náà lọ́la torí ṣiṣẹ́ dáa púpọ̀ àdéhùn náà. náà fi hàn wá apá kan nínú àlàyé bá ti ṣe máa àlùwàlá sálùwàlá wa tí o fi jẹ́ ohun tó ṣe déédéé tí o fi ohun tó dọ́gba pẹ̀lú ìlànà anábì wa Muhammad sallallahu wa alihi wa sẹlẹ̀ tó àwọn tá a dùn sínú lónìí ọlọ́kọ́ ràn wá kó fún wa ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa lórí ó ti wá lọ́kàn ní tó nífẹ̀ẹ́ anabi sallallahu alaihi wasallam tó nífẹ̀ẹ́ sọ́nà rẹ̀ tó máa wà wòkọ́ sí rẹ̀ inú gbogbo sí rẹ̀ subhanakallahumma wa bihamdik ashhadu an la bóyá ìyọkú ìfẹ́ wa lọ ṣe tó wá jẹ́ pé ìyẹn tí bóyá bí ó jẹ́ tó fi kọ́ mi tó wá kí ìkéde ó ti ní ìrù méjì lẹ̀ àbí mẹ́ta bóyá bí ó tó sáwọn òkú wa but àlọ́lẹ̀ yìí dá òun ìpè tó tó wá kí ìkéde ṣé ó tó máa gbé àlọ́ àláfù mi àlọ́ àlàyé já látàrí pé ń tọ́ jẹ lọ́fà kálùwà lọ́mọ ajá so irun méjì àbí mẹ́rin sì ń bẹ lórí rẹ̀ látàrí pé ó rìnrìn àjò láwọn àrùn tó ṣe pé ó yẹ kó kí papọ̀ ó ti kí alákọ̀ọ́kọ́ àlùwà lájá sáàpé opportunity wà fún láti kí ẹlẹ́kejì tó ti pa àlùwà lájá àbọ̀gbọ́dọ̀ lọ tún àlùwà láti tébèrè yẹn. ìjọba ní ìgbé ó ní kọ́lẹ̀ pálọ̀ àlàyé jáde jẹ́ tó bá ẹ tó bá yẹ pé ń já èso ní sábàbí la sọ pé ń já àkà fún pípọ̀ àwọn ọlọ́mọ ọmọ lọ jẹ wà lọ jẹ gbẹ̀gì tó gbogbo ẹ̀ ló kó bá tó àbíyàn ń lọ lórí ọlọ́mú yúgọ̀t kan tí wọ́n kó rí bẹ́ẹ̀ tó gbogbo gbòòrò tó sọ̀rọ̀ pé sálọ ala ti já wa tún àlọ ti àmì ìtawà ń sọ ike tó bá ti jẹ́ pé àlùwàlá ń já ń já ń já kìí sùn ní sábàbí pé o ti dàárẹ̀ o ti di nǹkan kan tí máa ń gbogbo gbà tò irú là ń sọ tó bá so ó so kò so kó sàti sàlọ alákànkọ́ máa kírun rẹ̀ so yàtọ̀ sẹ́ni tó sàfọwọ́fà ni tó òun náà ni tí òní tí ó tún jẹjẹ kú jẹ orí ìtọ́jẹ mọ́ náà nọ́mbà tó. àwọn tí tí lọ yẹn tó bá yẹ kó fẹ́ kí ìlú jẹ ṣé àlọ́ alákọ̀ọ́ náà ṣé bá kí kan lópin ìgbà tó bá ṣe pé kèésùn ló ṣàfọwọ́ pa àsọkọ́ lálù àlá kan náà ló fi kẹ́gbẹ̀rún un náà. wọ́n ní pé tí ọba jáde láti lè sọ́lẹ̀ pé iṣẹ́ ọwọ́ kan lè máa pè láì fọwọ́ kejì kún nítorí da náà tí èèyàn bá jáde láti tọ́ilẹ̀ tó àkọ́kọ́ kò tó ní dandan kọ́ fọwọ́ rẹ̀ torípò ṣeéṣe kó jẹ́ pé ńgbà tó lọ táàbà ó ti process ti ṣe àníkọ̀ tẹ̀lé ńgbà tó ń táàbà bí bọ́n ṣe ń fọ̀gbẹ́ wọn wọn fọwọ́ rẹ̀ tún yí èpè wọn máa fọ́ papọ̀ àbí òye ìgbẹ́ wọn máa dín kúkú lọ́wọ́ rẹ̀ tó o ṣe bẹ́ẹ̀ wọ́n ìgbẹ́ ọmọ àrùn lọ́ọ̀ tó wàá fọnù tó bá lè fọ ọwọ́ kan sígbẹ́ yìí yẹn láì fọwọ́ kejì kún tó dáa nítorí pé tó ọba gbé kọ́wọ́ sígbẹ́ òsì kọ́ran ọwọ́ sígbẹ́ wà lọ́wọ́ ó dájú pé ìgbẹ́ wọ̀ èjì òsígbẹ́ lára rẹ̀ nígbẹ́ tó nítorí wọ́n ti ní àwọn oúnjẹ àbí ẹ̀bùn Christmas Easter ní ọ̀gbìn ṣó tọ́ fún mi. a ti ṣàlàyé rẹ̀ débi kó ti sú wa. Aleykum salaam. Àti ìbéèrè tàbí bẹ́ẹ̀ nípa orúkọ sí ọní ẹ̀ka. Nípa pé ká máa jẹ́ ọmọ ìlú ìgbà tí ó bàbá wa. Ìgbóni wáyé pé àwọn ẹgbẹ́ àjọ orúkọ ìgbà tó ń kọ bóyá bàbá bàbá bàbá tí wọ́n ti ní ọ ọ pé ṣé táàmù bá ti mọ̀ dáa lè yí irúṣe ìfẹ́ padà. alhamdulilayi yíyí padà nípa pé káwọn ọmọ wọn máa jẹ orúkọ bàbá bàbá tó ti lọ pé bóyá nu fámìlì orúkọ bàbá àgbà ni wọ́n fi sọ gbogbo àwọn ọmọ tó máa ń bí wọ́n á máa fo àwọn bàbá tó bí wọn rú bí ìgbà táwọn kọ́ ló bí wọn ẹ̀yin ó tètè parẹ́ tó bá ti dórí tí kọ́mọ́ máa jókòó rẹ̀ àti ti bàbá tiẹ̀ àbí òye kìí family kìíní kan family kìíní kan ọ̀ dáa àmọ́ yọ ẹ̀ǹdì sí bàbá yìí àmọ́ nìsín eléyìí ọmọ tiẹ̀ ni ìwọ tí bàbá tiẹ̀ bí ẹ̀ gbogbo yín wá tún jẹ́ ọmọ family ńlá náà. Ní ìlànà òṣèlú ṣe fún ọ, ẹ lọ tí adájọ́ bá ẹ lórí ìlọ tó bá dájọ́ bá tó bá fi sí ìyá rẹ̀ ìdọ́gbù bá tó tó bá tó ṣe òní dínà tó ti jìyà kí sí mùsùlùmí wa lè lọ báyà lọ sí ìyá lọ sí lọ àti pé ẹjọ́ tẹ̀ kà wọ́n wá pè wá sí ọkọ̀ tó lọ ẹjọ́ tó bá. ó ti dìbéèrè tó pọ̀ tí mùsùlùmí lè kọ́ nípa àdájọ́ ọ̀pọ̀ tó ń fọpọlọ gbé kalẹ̀ kò burúkọ kọ́ nípa rẹ̀ tó bá ti kọ́ fẹ́ kọ́ńpa rẹ̀ láti ṣàlàyé bí ó ti ṣe wúlò ni kò burú. mo ń bọ̀ láti ṣàlàyé bí òtítọ́ wúlò kó burú ìyẹn ni kò ní sí ṣíńbà kankan nígbà tí lọ́ọ̀yà kan ọ̀gá dáadáa bí òfò kan kò sí kankan tó fẹ́ẹ́ fi lẹ́yìn ẹ̀sẹ̀ tó nítorí pé gbogbo ìdájọ́ tí ò ti jẹ́ tọ́lọ́ hukmul jahiliya ọlọ́run ti sọ pé afa hukmul jahiliya ti yẹ̀ wọ́n. ومن أحسن من الله حكما لقوم يوقنون ṣé ìdájọ́ ayé dúdúdú lẹ̀ ń fẹ́ ta ló dáa ju ọlọ́run ọba lọ ní ìdájọ́ báwọn ẹni tó máa mọ̀ dájú kó sí. ìjẹta bá tàn báyẹn ẹni tó kọ́ ń pa rẹ̀ nítorí pé ó lè bá ṣàlàyé àléébù rẹ̀ tí èsì pé ń fi ń wówó kò ní fi ṣiṣẹ́ kò sì gbà pé justice kan wà ń bẹ̀ ó ní mùsùlùmí. ṣé tó túmọ̀ sí pé ọmọ tó ti kọ́ náà tó padà wá gbófin ọlọ́run kò túmọ̀ sí pé kọ́ lọ yàwó ẹ̀rí rẹ̀ tó o lè lọ fi wá sẹ́mi àbí òye àti gbogbo ẹni tó kọ́ ń pa lọ́ọ̀ náà ní ṣiṣẹ́ lọ́ọ̀yà àbí gbogbo ẹni lọ́ọ̀dà dájọ́ pé kíni àìmọye irú wọn ti ń ṣiṣẹ́ akọ̀wé ti ń ṣiṣẹ́ warehouse warehouse keeper àbẹ́ màdẹ́ torí pé ntẹ́ ọkọ́ kèsì dandan ni kó ló sì láàyè rẹ̀ ibi tí sẹ́ bá kù sí náà ni bọ́lọ̀ ń bá ní òkú so ilé ẹ̀jẹ̀ bó ti jẹ́ mẹ́rin àwọn àti wọn pè yàn lẹ́jọ́ ńkọ́ wọn pè yàn lẹ́jọ́ ńkọ́ tùrú bẹ́ẹ̀ kì í sáfì wọn ló pè ra rẹ̀ wọn pè ọ ṣe lẹ́yìn wọn á lọ pẹ̀lú ẹ̀mí pé ọgbà pé ìdájọ́ tó ń dá ń bẹ tọlọ ni kódà tó ń bá dọ́ àrè ó tún sọ fún wọn pé ìwọ ọgbà pé ìdájọ́ yìí ó wúlò torí pé ìdájọ́ tọlọ ni ìdájọ́ bẹ́ẹ̀ náà. àwọn àlejò kọ́ńtà ti ní pé àmì ìdílé bá sọ̀rọ̀ láti tí wọn á gbàgbé bóyá ọ̀rẹ́ ọ̀rọ̀ látàbí tó náà lé ọ̀pọ̀ ní ẹ̀mí tó ń tán kí ó sì lè lọ. tí wọn bá sàlùwàlá tó gbàgbé ọ̀ràn yẹn títí tó fi kírun tán irun yẹn kò tí ì kí o kò tí ì kí torí pé gbogbo àlùwàlá tẹ bá ti tẹ gbàgbé ọ̀ràn yẹn ẹ̀ tí sàlùwàlá o ẹ fọ àyè ọ̀ràn yẹn yẹn tí ò bá ti pẹ́ ẹ tún wá fọ àwọn àyè tó tún tẹ̀lé ẹ tún wá fọ ẹ wá tún ẹ̀ràn kí ìtọ́kàn balẹ̀ sí ju onípo ti pẹ́ ẹ tún alọ́ aláǹtí láti pilẹ̀ màtẹ́ bá wá tún sí ẹ wá tún ẹ̀ràn kí àwọn tí wọ́n fi súnà lèèyàn fi sílẹ̀ tí èso ọ̀ràn yẹn irun tó kí kò burú ṣùgbọ́n yóò fọ àyè tó fi ilẹ̀ o nítorí ìrọ̀rùn mi tí ọba fẹ́ fàlọ́ aláàkì náà. yóò tún alọ́ aláàkì irun tó sì kí òun ẹ̀rọ nípa àwọ̀ ọtí náà bàbá rẹ̀ fẹ́ kó ṣiṣẹ́ ń bẹ̀ kí ni ìdájọ́ إن الله إذا حرم شيئا حرم ثمنه lọ́nà ما ti fi لي وهو تو قام owó tó pa mẹ́ haram náà ni torí ẹ̀yàwó tó fẹ́ gbogbo oúnjẹ tó máa lóúnjẹ haram tó máa tan ara rẹ̀ jẹ pé lọ́ọ̀yà kan lọ́ọ́ fẹ́ lọ́ọ̀yà lẹ́yìn my friend is a lawyer don't try me náà. ṣé tó bá jẹ́ pé ẹni tó jẹ́ lọ́ọ̀yà ó tíra láti ṣe ní ìbámu pẹ̀lú ìṣẹ̀lẹ̀ Islam bóyá bí necessity tó ara yìí. kò lè ṣeé ṣe àyàfi tó bá yá kókin ọlọ́run ni wọ́n ń lò mẹ́ náà kárí kù. kò sí lẹ́yìn kò sílẹ̀ kò sí ń tọ́jú bẹ́ẹ̀ tọ́lọ̀ máa ń kó gùn tayọ òdodo rẹ̀ ọ̀gbọ́n náà ẹni tí ò sì ní irùngbọ̀n kankan ẹni tí ò sì ní irùngbọ̀n kankan tó tún béèrè lẹ́ǹtì. torí ti eléyìí báyìí torí ẹ kọ́ńtà tó bá ké màkà ń bẹ tọ́jà sí ní tó béèrè òun ọ̀bọ̀lọ̀ ṣàlàyé ẹ̀. kátó akókò si ní tọ́jú ọbẹ̀ tó yé wa ọkọ̀kọ̀ dá kàtínà ọmọ abéèrè àwọn aṣọ fún ọ pé títí tó bá gùn ju dodo rẹ lọ kò gbóró náà màálíkù sọ torí à nídìí láti ṣàlàyé nítorí ẹ̀jẹ̀ máa ń tó béèrè ń gan náà màálíkù sọ. a pé àtẹ́lẹsẹ̀ sínú bí sanni ká fọ. تلك دعوة ولا تثبت إلا بالدليل eléyìí ìfọ́nù sọ́kú bó ṣe rí nu ẹ̀kọ́kọ́ mẹ́rin wá àfitá ṣẹlẹ̀ṣẹ̀ rẹ̀ bá ṣẹṣẹ̀ rẹ̀ ẹ̀hán wà arjula fún lọ́lọ́ ti sọ tó bá jẹ́ kó kí ẹsẹ̀ nìkan wọ́n pè lẹ́sẹ̀ lọ́dọ̀ tiẹ̀ ajẹ́pá bẹ́ẹ̀ lẹ̀ ní gbé mo rò kó yé anabi sọlá àti sọlá ti sọ fún mi pé asùnjẹ́ kò lówó kó wọ́yìn lè àkọ́bí mìíràn náà kí ni jẹ́ àkọ́bí gìgísẹ̀ gìgísẹ̀ sókè ẹsẹ̀ lílé yàn àbí sálẹ̀ dáhùn ajá bẹ́ẹ̀ ti jẹ́ nàrí kan. tí èèyàn bá sùn kọjá kìkì ìyàtọ̀ tó ń fajú kí tèèyàn bá kí kí àlè wá ní ẹ̀kọ́ bá wù. alẹ́ yẹn sùn débi pé dọ̀kà kàtí àlùfẹ́tìrì bọ́ mọ́ yẹn lọ kí síwájú ká tó ká sùn bá tètè máa kírun àsùnbọ̀ yẹn lè kí bẹ́ẹ̀ ni. èèyàn lè kí àṣùbà gẹ́gẹ́ bí bisimilá wa ká kírun lẹ́yìn àṣùbà wọ́n arẹ́ ń kírun lẹ́yìn àṣùbà dúró tó fi kírun ta ṣùgbọ́n tó wá kírun gbàdá tí ni ẹ má ṣe nǹkan ẹni tó bá ṣe á kàn kà wọ́n kán nú àwọn ọ̀tá wa àbí bẹ́ẹ̀ kọ́ ni pé aláìgbọ́rọ̀ lélẹ́yìn kí lẹ́tún ló ṣe àbí òye ẹ̀yin ò sì béèrè kí ni tó fà tó fi ṣe bẹ́ẹ̀ sànẹ́bí sọlá sílá dúró tó fi kírun tán kí ló dé ṣe ń wọ́n lọ kí ó ní ràkàtà àlùfáàjìrì náà wà láti kú lòún sani ànábì ò sì sọ pé kí wọ́n máa dárú ẹ̀ wò sọ ànábì ò sọ pé ó ta ìdá ànábì èsì ìdákẹ́ lórí tí ọba dá ó túmọ̀ sí pé bófin mu bẹ́ẹ̀ pé ká kí rakata alifajir lẹ́yìn ìrun àsùnmá tó ọba wa kí ń gbà yẹn kìí ṣe gbogbo wa ló lè san padà mọ́ ọ wàá ṣe sùúrù títí tó òun fi yọ tó fi gbéra sókè ìyẹn pé ìṣẹ́jú mẹ́wàá lẹ́yìn ìgbà tó òun kọ́kọ́ yọ so lẹ́yìn ìgbà yẹn o lè kí o lè san padà káwọn pé rakata alifajir ó láǹfààní tó pọ̀ anabi sallallahu alayhi wa sallam wọn ni rakata alifajir. khayrun min ad-dunya wa ma fiha wọn ló lóore dúlé ayé gbogbo ní ti bẹ nù lé ayé ẹ mẹjọ àfirari ẹ jẹ àmà kí n jẹ ojúmọ́ náà. gbogbo pé dáa lè kí lákòókò wọn lè san dáadáa wọn lè san. a gbọ́ lẹ́nu àwọn afáàfà yìí pé lẹ́yìn ìmọ̀ kò sọ kí ẹnì kankan sọ̀rọ̀ kankan jáde níbi ẹni tó bá sọ̀rọ̀ jáde pé kò ní ìrìn bóyá ṣe àwọn bóyá ti gbéra sílẹ̀ náà bí ìkọ̀kan náà àwọn. ẹni pé kò wọlé sí àwọn àwọn àpò àkàgbọ àbí kò gbọ́dọ̀ wí. kò gbọ́dọ̀ wí sókè lẹ́yìn lẹ́yìn ìmọ̀ àwọn àgbẹ̀kọ̀kọ̀ fèrè rọ àbí kíkálukú àdá kí ẹnìkan wọn lọ sí Allahu Akbar débi pa àgbọ̀ àbí kò tiẹ̀ gbọ́dọ̀ wí rárá. ọgbọ́dọ̀ wí débi fẹ́ni tó wà lẹ́gbẹ̀rẹ̀ yóò. àkọ́kọ́ ni pé súnà Ànábì sallallahu alaihi wasallam ó dá lórí wípé lè má ń gbọ́dọ̀ gbóhùn sókè yóò gbóhùn sókè lọ́nà tí àwọn tó wà lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ máa ti pọ̀ sí ohun rẹ̀ ọ̀kàrí wọn. súnà níbi sọlá sílà dá lórí wípé tá ń bá ń gbóhùn imam àbùkátà kẹ́nìkan kan gbóhùn sókè lẹ́yìn rẹ̀ àbùkátà kẹ́nìkan kan gbóhùn sókè lẹ́yìn rẹ̀ pé ń rọ Allahu Akbar àti bùkátà ká gbọ́ Allahu Akbar ẹnì yóò wù. tí ń wí tiẹ̀ fúnra rẹ̀ gan súnà ńtọ́tọ́ kà sí i ṣùgbọ́n lọ́dọ̀ àwọn màlìkíyà kò burú Allahu akbar àmọ́ lọ́nà tí òfin ní kó bá ìran àwọn èèyàn kó wọ́n lérò pé lè má mú ni sọ. àwọn amẹ̀rí kan tó sọ pé tó sọ sẹ́nìkan bá fi gbọ́ kó n ṣe Allahu ìran rẹ̀ bàjẹ́ àmọ́ òun lẹ́ẹ̀lọ́ ṣùgbọ́n níta àmà tí wọ́n sọ tóun náà sì lẹ́yìn oníkẹ́ni tí máa ń rọ Allahu akbar ìmáàmù irun rẹ̀ bàjẹ́ apá kan náà náà lọ sọ bẹ́ẹ̀ ẹ̀kẹ́ na mufrada min mufradati madhhabi màlìkí ọjọ́ ọ̀rọ̀ táwọn màlìkí nìkan tẹ́lẹ̀ omi kò lẹ́yìn kátó àwọn kọ̀ọ̀kan tó bá sọ Allahu rẹ̀ bàjẹ́ aleykum salaam. very good béèrè tó dáa béèrè tó sùn. Eh, nana ìbéèrè tó dáa ní ìbéèrè rẹ ìbéèrè tí alákọ̀ọ́kọ́ yẹn tó sọ pé nísìnyí tí a bá ń ká máa jókòó bàbá wa bàbá ń jẹ́ èṣù gbé òun ògùn mú yìí wá fábùn mi tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sòsèrò kan náà yẹ kí èèyàn máa jẹ kọ́ yẹ̀ o kí ti gbogbo kọ́ la Nábì sallallahu alaihi wasallam sílẹ̀ gbogbo kótó bá ti lẹ́bọ tó ní ìṣẹ̀bọ sọ́lọ́ tó dàbí ọkọ̀ bí iná àbí kí wọ́n máa yìnyàn ní tí èsì ti yàn gba ànábì pa àwọn pọ̀ rẹ̀ nù. àwọn obìnrin jẹ́ bàrà bàrà olùsí dáadáa ànábì sọ ní Zainab Zainab torí pé ẹ̀yìn àmọ́ wa lọ jẹ́ àwọn ọkọ̀ tó jẹ́ pé wọ́n máa wúra nígbà báyà òun lolùsí dáadáa ẹ̀bí òye wa so gbogbo ọ̀rọ̀ àwọn ẹni kéèyàn sọ ọmọ ló kọ tó dáa àbẹ̀lùmọ̀nà sọ̀rọ̀ ẹnìkan bíi màá sọ ń zẹ́yìn náà àwọn kan wọn á ń lọ fi fàtàwà kan tí ó sì alùkọ tí ọ̀dà ló kọ́ wọn ẹ pààrọ̀ rẹ̀ o à pààrọ̀ kínní Zainabu orúkọ ọmọ anabi Muhammad sallallahu alaihi wa alihi sanabi tó chẹ́ǹjì orúkọ ìyàwó rẹ̀ Zainabu bintu Jahsh orúkọ rẹ̀ Barratu bintu Jahsh. anabi lọ sọ ní zainabu wọn á ní gini jẹbẹ àkólọ bá tiẹ̀ máa jẹbẹ àní zainabu ó kọ kíni ó kọ anabi wa muhammed sallallahu alayhi wa sallam torí ẹni tó sọ ọmọ bẹ́ẹ̀ a ah, kò ṣe dà ní kọ ma anabi ó kọ àwọn sahabiyat orúkọ àwọn obìnrin ilé tí ti gbọ́ náà kúránì nítorí dànù ya la mahalla lahu min al-ma'na sábà ń wá tuma fún kò ní wọn kàn sọmọ ló kọ kátó dẹ pé ẹ ká má má pèjú wa sonsori de ti jẹ mbẹ o ẹni tí bàbá rẹ máa ń jókòó bí èṣù bí ó sà bí ògún bí ọya nítorí ọ̀dà tí n bá ti lágbára ti yóò bàbá ń padà àbí òye wa so. máa jókòó bàbá ńlá tí ọba ti sún sànù tiẹ̀ òtá ń bẹnu tiẹ̀ bàbá tó bí bàbá ńlá títí téèyàn ò yẹ rẹ ni tí ò sún sànù tiẹ̀ tó bá ṣẹlẹ̀ kí gbogbo wọn ọ̀sà ọ̀sà yìí náà ni sòkò burúkú wọn máa jókòó rẹ tọ́jókòó mùsùlùmí tọba lóko àbí sọ tí kò jẹ́ kó ló sànù tiẹ̀ máa jẹ sáwá lè sí i sálẹ̀ tí wọ́n ti ká abbreviate ẹ̀ ká short ẹ̀ pé ká ṣe fájùmọ̀bí ká ní fájì. tó mú àmì lọ́kọ́ mọ́ burú ọjà bó ti tó etí ọmọ máa ń jẹ́ Ibrahim tí bàbá náà ń jẹ́ Ibrahim á kọ̀ o ọ̀dà o nígbà tí ìsèkè kó kọ́ táyé tí wọ́n jẹ́ Ibrahim ọmọ náà tún jẹ́ Ibrahim ẹ́n wọ́n á gbé Ibrahim senior Ibrahim junior tọ́mọ sùkúù ni wọ́n ní. lẹ́yìn náà nínú tuntun ọ̀bẹ tuntun burú òun náà ní pé subhanallah ẹ́n Ibrahim ọmọ lè fẹ̀ àbí òye wọ́n fẹ́ báwí wọ́n ní Ibrahim yìí gbọ́ pọ̀ mẹ́nu gbọ́ngbọ́ngbọ́ngbọ́n tó bàbá sì wà ń pálọ̀ ara bá ń sàkẹ́ àtàlẹ́ mi bá. torí de ẹ̀sọ́ ọmọ yín ló kọ̀ mí tó yàtọ̀ sí ti yín nígbà tí èsì kókọ tán àbí òye wa tó ilé ìdẹ̀wò ti jẹ́ mi. àmọ́ bí mùnásàbà orúkọ tí ọmọ wa ni kíni àpèjúwe tó mú wa tòfíìk àbí kíni nà tòfíìkọ̀ tó kò dájú kó kọ́ ni tòfíìk tó yé wa bí kò sọ ọmọ tòwí tòwí kọ tí wọn fi pé tòwí kó tòwí kọtù tòwí dù tòwí dàtù kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ lédè làwọn pé tòwí kọtù tòwí kò sí ti ń wọ́n ní sẹ́ gbogbo bídíà ni máa sọ yẹn sí náà. ọ̀dà wa lójú dọ́dọ̀ ọlọ́run pé gbogbo bídíà ni máa sọ yẹn sí ná àmọ́ tí bídíà yẹn tí ò bá tó kófòrò tí ò bá tó ṣírk tó bá wù ọ́ lọ́n láti fi ya rẹ̀ jẹ̀yàn yọ kọ̀kọ́ wọ náà kó tó wà lẹ́jọ́nà torí pé wa kullu bid'atin wa kullu dalalatin fin-nar sọ̀tùmọ́ ẹ̀ mọ̀ pé lọ́dọ̀ ahli sunnati wal jama'a nínú gbàgbọ́ tí wọ́n ní pé gbogbo ẹ̀ṣẹ̀ tá a bá ṣẹ̀ kódà kí wọ́n sọ pé èèyàn wọ̀ náà nítorí ẹ̀ tí o bá ti tó ṣírò èèyàn máa bẹ tahtal mashi'a yawm al-qiyamah yóò máa bẹ lábẹ́ bó bá ti wù Ọlọ́run ló lè sọ̀rọ̀ rẹ̀ tó bá wù pé kọ́kọ́kọ́ lọ jìyà náà torí ẹnì kò ní wà nìkan náà fẹ́ntọ́ bá má ìyá wọn sì fẹ́ fi gbọ́n ẹsẹ̀ tí ẹnu yóò kọ́kọ́ lọ síbẹ̀ kó tó wá so tó bá ti wù Ọlọ́run láti forí jìn ká níbi Ọlọ́run lérè kékeré lórí tẹ forí jìn tí ò jìyà náà kò sí ẹni tó tóbi Ọlọ́run bàbẹ́ so ṣùgbọ́n àwọn á ní sọ pé nítorí pàdé mùsùlùmí àti sùnà sọ pé wọ́n kú lè bọ̀lẹ̀ lẹ́sìn fi náà pé dandan yọ wọ náà ni àhàw torí pọ̀rọ̀ ànábì ìtakùrà wọn. sọ àwọn àdéhìí wá tó pọ̀ lẹ́gbẹ́dẹ́ tó fi hàn wá pé gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ tí ò bá ti jẹ́ ṣẹ́rù tó o sì kú tó ọ̀tọ́rọ̀ àforíjì nípa rẹ̀ fa anta tahtal mashia. Allah sọ ويغفر ما دون ذلك لمن يشاء نعم عليكم السلام pé wọ́n fẹ́ ṣe ní ká fún wọn àgbà láyè kó fẹ́ lómi ìyàtọ̀ sí ara wọn náà bẹ̀rẹ̀ pé irú kí ló lè obìnrin kan wà ní ọjọ́ kan ó wàá fẹ́ lọ́kọ wọ́n sì láwọn ọ̀gbà pé kọ́ mọ́kọ wá láti di ẹgbẹ́ yìí ó ti dẹgbẹ́ múlẹ̀ nítorí pé tani kọ́ lọ sẹ́gbẹ́ nǹkan nítorí pé gbogbo wàhálà tí wọn kàn máa fà fúnra rẹ̀ sí ìsọ̀rọ̀ lọ́la fún yàn abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ tí wọ́n yìí ti bàbá rẹ̀ èsì màmá rẹ̀ láti ti kọ́kọ́ sí gan wọn èsì ànábì rẹ̀ sallallahu alaihi wasallam tọ́ba wọ̀ lọ́ọ́ bá wọn tètè ọba wọn kọ́ fọ́múra wọn lọ́ọ́ mọ́kọ́ rẹ̀ bàbá rẹ̀ lọ́ọ́ mọ́kọ́ lọ fún kìí sẹ́gbẹ́ àbí òye èyí tí wọ́n á máa fi sọ àwọn obìnrin dẹrú ìgbà tí wọ́n wá lọ páàkì rẹ fẹ́nìkan tú láti tó bá dọ́ràn sẹ́wọ̀n pé tójú wa ń kọ́ lójú so yìí máa dictate fáwọn obìnrin pé àfi kí wọ́n fẹ́nu àwọn jẹ́jẹ́ àwọn táwọn jọ ń sẹgbẹ́ yìí ẹ̀rù ń bà wá tí wọ́n fi lọ fẹ́ amadíyà tí ó wà dọ́ràn lẹ́yìn ọ̀rẹ́yìn ẹbí tọ̀kan nínú àwọn sisters. kọ́nà oko yọ títí pé wọ́n lọ lọ́kọ láwùtẹ́kì náà ló ti jáde ìyàwó náà láwùtẹ́kì ló náà ti jáde ọkùnrin yìí wọ́n sì má máa pé ń ṣe amadíyà tó fi jáde tó fi rí ọmọbìnrin tó fi fẹ́ nísìnyí ti bímọ mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ fúnra wọn ọ̀padà wàá hàn sóbìnrin gbogbo ọjọ́ tó má ti rán yàn sí obìnrin wọn gbà wàhálà wọn so àwọn òbí rẹ̀ náà sì bá fara mọ́ amadíyà tìǹtì so wọ́n wá ń béèrè pé bóun ní ọ̀sẹ̀ ṣe ní ìsìn àkọ́kọ́ náà yẹn náà gbọ́dọ̀ ní determination náà sọ pé nǹkan dà kínni síwájú ọba ṣe lọ ẹ̀yìn ọ̀sẹ̀ padà sí kọ́kọ́ lẹ̀ kò tí ẹ̀ nídìí bá ń kọrọ ẹni lẹ̀ ọ̀dà bíi pé kẹfẹ́rí lọ fẹ́ kò nídìí ká kọrọ ẹni lẹ̀ ẹ ti ó ti pín kí wọ́n lọ jókòó sọ́dọ̀ rẹ̀ sí àwọn àníyàn gbolo kọmọ lọ kọmọ lọ bá àwọn muslim brothers wọn bọ tọ́jú ẹ kẹ́nìkan nínú àwọn tó ti jẹ mùsùlùmí tí ń tẹ̀lé súnà kó bolonti àkọ́kọ́bìnrin yẹn kẹ́tì bá pa rẹ kẹ́tì má tọ́jú àwọn ọmọ yẹn torí ẹ̀ ló so jẹ́ pé gbogbo ní ẹ̀rọ àdínsí láyé ẹ̀ àwa náà ní ẹ máa fẹ́ yín àwa náà àà nítorí pé ó ń bá ara bó lè bọ̀ gbogbo nǹkan kó wà pẹ̀lú límìtì rẹ̀ nítorí wọn bá ní kẹ́ dórí yín kẹ́ yín kẹ́ yín alhamdulilah àmọ́ tí wọ́n ń dá condition yìí máa padà bí ní tí ò dáa tó ṣe yí pé èèyàn padà máa wá kábàámà kò sì sẹ́ni tí ó kábàámà ju àbáwọn òbí torí délé ẹnìkan bàbá gan nínú òfin ọlọ́ọ̀ ọlọ́run ọ̀gbà fún tó kíláàsì ọmọ rẹ̀ tó bá ti dọ́mọge lọ́kọ ọmọ pínrín tí ò sì dá tí ò sì lè dá funfun mú ara rẹ̀ ìní wọn ní kí wọ́n kíláàsì lọ́kọ tó rò ń bọ̀ ọmọ tí ń jọkọ̀ rẹ̀ ọ̀sẹ̀lẹ̀ àwọn gbọ́n nínú ròyìn láàárọ̀ yìí ní nàìjíríà yìí náà ní nasarawa state obìnrin kan ọmọ sixteen years bàbá rẹ̀ túláàsì rẹ̀ lọ́kọ̀ọ́ tí ọ̀fẹ́ bàbá nù ọ tó apẹgbẹ kan wọn tú láti rẹ lọ́kọ tí ọmọbìnrin ti sọnà sílé le rẹ̀ iná wa jó títí títí tí wọn ò rí pa ó fi jó ilé nínú oko tó pé ara túláàsì ẹni àtúláàsì ẹni òbí ganu. ẹ̀rọ kóbìnrin kan wá bá nàbì sallallahu alaihi wa sallam ó ní bàbá mi fi mí fún ẹnìkan tí ń fẹ́ torí wọn fẹ́ kọ́ ọ̀yà wa anabi sallallahu alaihi wa sallam ti ní kí wọ́n pe ọkọ wa màtá nàbì fẹ́ yà wọ́n ní ah, ẹ̀fí ilẹ̀ ẹ̀ má yà òun fẹ́ kó yí àwọn èèyàn ó lọ sí bẹ́ẹ̀ liya'lamu an laysa lil aba'i fil amri shay'. mo ti bẹ́ẹ̀ ni káwọn olè mọ̀ bàbá òun ní kankan yìí ẹni tó bá wù ló lè fẹ́ bàbá tó bí ọdún bá tó gbé òfò kan tí wọ́n máa fún ọ pé dandan mo rò yé wa ó ní mo ṣe bẹ́ẹ̀ a yé àwọn èèyàn kó bàbá gan kò sí dọ́kan yìí ẹni tó bá mú wa ní pé tó wọ́n láyé ti la kọjá kádákẹ́ ó wù mí sà kò wù mí sà tó hàrà tó bá ló wù ọ́ alihamudulilayi kò wù ọ́ ah, kò sí wàhálà tó ń kẹ́yìn kọ́lẹ́ lọ́ba gbé bẹ́ẹ̀ o so bàbá nù ká tó wá pé tó fi jẹ́ pé ẹ má kọjá ẹnu àlàyé o tìyín kẹ́nìkẹ́ máa sọ̀rọ̀ dáadáa fáwọn ẹ̀ka tó bá fẹ́ lẹ́sìn yọ ọ́ dáa tó bá èèyàn á púròbù pẹ́ lẹ́sìn náà wàá rí kùsùn wọn á fi parí wọn á ti lọ sí ìṣòro tí wọn ó sì mú un bẹ́ẹ̀. ó ń púróòbù rẹ̀ ó yẹ kó ni púróòbù rẹ̀ káwọn náà fi lè bá a sàǹfààní tẹ́ran ti púróòbù rẹ̀ àbẹ́ rẹ̀. àkókò tó wá gbé sẹ́ẹ̀ ń béèrè ni pé tẹ́ran kọ́ fọ́ sí ọkọ́kọ́ pa etí kó tó pa orí sẹ́ẹ̀lù ọ̀la afa ń bẹ lọ kọ́lé ala àlùwàlá àlùwàlá náà nítorí pé àtẹ̀rẹ̀tìbù laysa shartan li sihhatil wudu ká tu àlùwàlá ma ṣe májẹ̀mú tó jẹ́ àlùwàlá ọ̀dà àmọ́ pé báwọn ní a à yọ mẹ́rin wa yọ mẹ́rin wa ọlọ́ọ̀kọ́ anabi sọlá kọ́ wà á náà àmọ́ náà kò tó rárá o toró rí lákòókò rí kátó rí etí àfi tó bá kó kèlè ti tiẹ̀ wá. subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka.